àwọn wo gan ló ráyé wá tí wọ́n wá sáyé àwọn wo gan ni wọ́n sìn wọ́n wálé ayé àwọn wo ni wọ́n gbọ́ pé wọ́n ń rè táwọn náà kàn ṣáà wá ṣá ìsọ̀rí èèyàn mẹ́ta yìí a ó sọ̀rọ̀ lé lórí lórí ètò yìí ṣùgbọ́n o ṣáájú àsìkò yẹn mo fẹ́ fi tó yín létí pé nígbà tí yóò bá fi di ìwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ ètò kan máa wà níbi tí àwọn tó mọ̀ nípa ìràwọ̀ wíwò wíwojú ọjọ́ àti àwọn tí ó jẹ́ wípé wọ́n a máa wo àtẹ́lẹwọ́ ẹni láti sọ bọ́jọ́ iwájú ó ti rí tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa kí làwọn àkóónú nínú ẹ̀mí kí làwọn àkóónú ọdún 2024 àti pé kí ni káwọn èèyàn mọ̀ pẹ̀lú ọjọ́ ìbí wọn ọmọ tán bí ní January tí wọ́n bí ní February tí wọ́n bí ní March tí wọ́n bí ní April May June July August September October November December kí làwọn nǹkan tó yẹ kó o mọ̀ nípa ayé rẹ àti ara rẹ kí làwọn nǹkan tó yẹ kó o dì mú nípa ìṣesí ìhùwàsí irú aṣọ wo ló yẹ kó o máa wọ̀ irú oúnjẹ wo gan ló yẹ kó o tẹra mọ́ láti máa jẹ irú ìmúra wo ló yẹ kó o máa mú irú ilé wo ló yẹ kó o máa gbé ẹ wá dákun o gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbádùn nǹkan ní Yorùbá Gidi àti Ọlákúnlé Fásùgbà gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ń wò wípé ó wù yẹn ká fi kún àwọn ètò wa lọ́dún tuntun ẹ jọ̀ọ́ ẹ bá wa drop ẹ̀ sí comment kí làwọn nǹkan tó gbádùn mọ́ yín jùlọ nínú àwọn ètò wa tá à ń ṣe lọ́dún tó kọjá tí yóò wù yẹn ká túbọ̀ ṣe dáadáa ká tẹra mọ́ lọ́dún 2024 mo rọ̀ yín láti fi comment sí comment section bẹ́ẹ̀ lẹ lè kàn sí mi tààràtà lórí fóònù nọ́mbà tá a máa ń fi síta yẹn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 àárínilóde àbẹ̀rẹ̀ ẹni akúùjọ́ méjì akúùjọ́ mẹ́ta akúùjọ́ méjì kúùjọ́ mẹ́ta tá a ríra ẹni ẹ jẹ́ ká tún máa kí pé a ọdún tuntun 2024 lọ́dún tó kọjá ń lè mẹ́yìn sọ̀rọ̀ báyìí kẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ lára àwọn ètò wa tá a ti ṣe sí ìpamọ́ ńlẹ̀ ń wò kó tó di pa àgbétò èyí jáde tẹ́ẹ̀ tiẹ̀ ti wò lọ́dún tuntun yìí àmọ́ ṣá fún ìgbà àkọ́kọ́ èyí ni ètò àkọ́kọ́ tí n ó ṣe tá a ká sílẹ̀ fún ìgbádùn àti fún ẹ̀kọ́ kíkọ́ lọ́dún 2024 ọlákúnlé fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè tó pọnmi èdè tó mumi èdè tó wọṣọ èdè tó gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́ jẹ́dẹ́ elédè yó dẹ́dẹ́ délédè ti fi wí yọ̀tọ̀ èmi kọ́ ọlọ́run ni lọ́dún yìí àwọn onímọ̀ jẹ́ kó di mímọ̀ fún wa wípé ó jẹ́ ọdún tó dáa púpọ̀ 2024 yóò yàtọ̀ díẹ̀ sí 2023 nítorí àwọn nǹkan kan àwọn onímọ̀ jẹ́ ó di mímọ̀ wípé ọdún 2024 jẹ́ ọdún ẹ̀san fún gbogbo ènìyàn àti pé ọdún 2024 yìí fẹ́nikẹ́ni tó bá ní pílánù tó ti ní àwòrán bó ti fẹ́ lu ọdún 2024 yìí yóò ṣeé ṣe fún onítọ̀hún fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti ṣe àmúṣe àwọn èròǹgbà àti àwọn èrò ọkàn wọn fẹ́ni tó bá lérò tó ní pílànù ìyẹn ni pé kó ní kálukú kó ṣàmúlò àsìkò ẹ̀ dáadáa lọ́dún 2024 ǹjẹ́ kí ló dé wọ́n lẹ́ ọdún yìí àwọn sóòlì àjẹlé ẹ̀wọ̀n ò tiẹ̀ ní rí èèyàn rò nítorí pé nọ́mbà tí ọdún yìí gbèrú ọdún jẹ́nrí tèmi ṣe ni hmm. èmi àti ẹ ò rí tiwa ṣe lọ́dún 2024 yìí àti lọ́dún gbogbo ẹ wá farabalẹ̀ láti gbọ́là yí àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ ṣe lórí ètò yìí léyìí tí ó jẹ́ kẹ́ ẹ tún mọ kí làwọn nǹkan míì tó ṣeé ṣe ká mú wá fún yín láìpẹ́ ọjọ́ lórí àwọn ètò wa àkọ́kọ́ ni pé a tún ti múra láti mú àwọn ìrìn àjò ọlọ́kan òjọ̀kan pọ̀n sáwọn ibi tó rẹwà nílẹ̀ Yorùbá àti dáwọn apá abòmíì lórílẹ̀‐èdè àgbáyé a ti múra láti fún yín láwọn nǹkan tó wà níbi kọ́lọ́fín ká gbé sí gbangba fún ẹ̀kọ́ àti ìmọ̀ kì í ṣèyẹn nìkan bó ṣe yẹ ká rìnrìn àjò ayé wa a ó gbé àwọn onímọ̀ wá láti ṣàlàyé ọ̀pọ̀ nǹkan fún wa nínú ẹ̀mí yàtọ̀ sí nípa tójú tara ẹ wá máa gbọ́ o oríṣiríṣi àwọn ọdẹ la ti ń gbọ́ nípa wọn a mọ̀ nípa àwọn ọdẹ tí ń ṣọ̀lú tí ń ṣọ́ dúkìá tí ń ṣọ́ báńkì tí ń ṣọ́ àwọn ohun ọ̀rọ̀ àlùmọ́nì a mọ̀ nípa àwọn ọdẹ tí wọ́n ń pẹran nínú igbó a mọ̀ nípa àwọn ọdẹ tí ń ṣọ́ ààbò òlú a sì mọ̀ nípa àwọn ọdẹ eléyìí tó jẹ́ pé gbogbo tí wọ́n wà fún ni kí wọ́n pepu kí wọ́n pọ̀yà kí wọ́n pète ṣùgbọ́n o àwọn ọdẹ kan wà tó jẹ́ pé wọ́n kì í pẹ̀tù wọ́n kì í pọ̀yà wọ́n kì í pòkété wọ́n kì í mólè wọ́n kì í mú agbénipa kí ni wọ́n máa ń wá kiri ní tiwọn tí wọ́n máa ń pa ìràwọ̀ àti ògo Èdùmàrè ò ní fún wọn láǹfààní láti mọ̀nà ọ̀dọ̀ tèmi àti ẹ n ò ní rí ògo tèmi tiẹ̀ pa ṣùgbọ́n ṣá àwọn nǹkan kan wà tó wà níbi kọ́lọ́fín tó yẹ kí èmi àti ẹ ó mọ̀ ká jíròrò lé lórí nínú ọdún yìí ká lè bá àrógbó wa lò a ó sì rí ògo wa lò ẹnikẹ́ni ò ní fọwọ́ kàn bẹ́ẹ̀ ni ò ní yingin ohun àkọ́kọ́ ó ní àkíyèsí ìṣọ́ra ohun ìkejì ó ní wípé ká fi ọgbọ́n olódùmarè ṣọgbọ́n nípa pé ká máa ké sí elédùmarè ní gbogbo ìgbà watch and pray ká lákíyèsí ká sì kún fún àdúrà rẹpẹtẹ ṣùgbọ́n o àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé a ní láti fọ̀wọ̀ hàn fáwọn tó bá yẹ ká fọ̀wọ̀ hàn fún ìdí nu tí mo ṣe máa ń pè mo fìbà fún ìgbà àgbàlagbà tó kún fún àgbà àràgbà agbára gbàǹgbà tẹ́gbà gbèjì àgbà kan òkan lè fàyà gbàǹgbà nígbàkígbà ká má ṣàfojúdi lọ́dún yìí o má ṣàfojúdi ọmọdé má ṣàfojúdi àgbà má ṣàfojúdi mẹ̀kúnnù má ṣàfojúdi ọlọ́rọ̀ o lọ́dún yìí ká má ṣàfojúdi kí tún ní nǹkan míì nǹkan míì ni wípé a ní láti mọ ohun tó kàn ká sì mọ̀ pé ìpele ìpele lọ̀rọ̀ ayé ìdí nìyí tí wọ́n ṣe ṣàlàyé àwọn nǹkan kan tí ó jẹ́ ká mọ̀ àwọn wo gan-an ló yẹ ká ṣọ́ra fún jùlọ lọ́dún 2024 onímọ̀kówòye ó sọ̀rọ̀ kan ó ní at 20 nígbà tí ẹ̀dá èèyàn bá pé ọmọ ogún ọdún ọ̀kín ńlẹ̀dá èèyàn jẹ́ ọ̀kín sì rèé ọlọ́jà ẹyẹ ni ṣe mọ̀ pé ọ̀kín gbé ògo wáyé gbogbo ẹranko gbogbo ìṣẹ̀dá gbogbo ewéko gbogbo ohun tí olódùmarè dá pátá ló wáyé tògbòtògbò bẹ́ẹ̀ lèmi rẹ̀ wáyé tògbòtògbò ẹwà tí ọ̀kín tó ní ń ní ògo ọ̀kín ni wọ́n ṣe máa pé ọ̀kín lọ lọ́jà láwùjọ àwọn ẹyẹ. E kìnìún gbògo wáyé ògo tí ń bẹ lára kìnìún ni wọ́n fi máa sọ pé kìnìún lọ bẹ ẹranko lára àwọn àbùdá tí kìnìún ní àti ìrísí ẹ̀ ni wọ́n ṣe ń pè é lọ́ba àwọn ẹranko ẹja lógo tiẹ̀ àwọn igi inú igbó lógo tiwọn pẹ̀lú ìtànná àti èso ọlọ́kan òjọ̀kan àti iṣẹ́ tó ní kálukú wọn ṣe bẹ́ẹ̀ lèmi rẹ̀ lógo tá a mú wáyé at twenty man is a peacock ọ̀kín lẹ̀dá nígbà tí ọmọ bá wà láàrin eh, ọmọ ọwọ́ tó ti bẹ̀rẹ̀ sí rìn díẹ̀díẹ̀ títí wọ ọmọ ogún ọdún pàápàá jùlọ tó bá ti ń wọ ọmọ ogún ọdún ẹwà máa ń dé ẹwà ẹ̀dá máa ń búyọ torí ẹ̀ ń kọ́ àsìkò yìí jẹ́ àsìkò tó gbẹgẹ́ fún gbogbo ọmọ tó fẹ́ rògbòlò ìdí nìyẹn tí màá fi sọ fún yín pé ẹ ké sí àwọn ọmọ kéékèèké kí wọ́n wá wo ètò yìí ẹ pín ètò yìí dọ́dọ̀ àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ torí pé ètò yìí kì í ṣàwọn àgbàlagbà nìkan ni ó kàn yóò kan ọmọdé yóò sì kan àgbàlagbà gbogbo ìṣẹ̀dá pátá ńlọ̀rọ̀ yìí kàn ìdí nìyí tó fi jẹ́ pé ìwọ tó bá ń wo ètò yìí o ní láti wò ó lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ wò ó dàárín kó o sì wò ó dé ìparí nígbà tẹ̀dá ó bá fi pé ọmọ ogún ọdún láyé bí ọ̀kẹ́lẹ̀dá jẹ́ nítorí ẹwà rẹ̀ àsìkò yìí lọmọkùnrin gbọ́dọ̀ ṣọ́ra gidigidi àsìkò yìí lọmọbìnrin gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ púpọ̀ nítorí pé nípasẹ̀ ẹwà rẹ̀ yẹn wọ́n lè gba ògo ẹ̀ kúrò bí ẹwà bá ń gùn ún gàlègàlè tàbí nítorí ẹwà rẹ̀ tó wà lóde ó ṣeéṣe kó fa àwọn ìka ẹ̀dá mọ́ra kí wọ́n sì gbà tó dáa lára ẹ̀ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ nílùú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge wa ni wọ́n ti sọ dàdàkudà kódà wọ́n ti gbògbó ẹlòmíì bẹ́ẹ̀ kẹ̀ ẹlòmíì ló jẹ́ wípé ilé ẹ̀kọ́ ló wà wọ́n ti sọ di ẹni tí ń rìn káàkiri wọ́n ti sọ da lárìnká tó pé wọ́n ti gbogbo da lára ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ sáwọn ọmọkùnrin ọmọbìnrin nìkan kọ́ at thirty bọ́mọ bá ti pé ọmọ ọgbọ̀n ọdún láàárín sáàsìkò ọgbọ̀n ọdún yìí sókè àsìkò yìí gan-an ni ọkùnrin máa ń nígboyà làwọn ọmọdébìnrin náà máa ń nígboyà láàrin ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún sókè díẹ̀ wọ́n máa ń nígboyà kò síbi tí wọn ò lè sáré dé sáré sókè sódò ṣiṣẹ́ lọ sọ́hùn-ún ṣiṣẹ́ lọ sósì gẹ́gẹ́ bèmi náà ṣe ń ṣe láti rìn káàkiri nínú ìrìn àjò ìgbòkègbodò kì í síbẹ̀rù bójó agbára sì wà lásìkò yẹn ló fi jẹ́ pé bíi kẹ̀nẹ̀ún ni ìṣọ̀wọ́ ẹ̀dá máa ń rí láàrin àsìkò yìí ṣùgbọ́n o ẹni tó bá kùnà láti ṣàmúlò sáà àsìkò yìí bó ṣe yẹ kó lò ó láti fi sáré sókè sódò ó ṣeé ṣe irú onítọ̀hún kó pàdánù lára ògo tó yẹ kó ṣàmúlò nítorí pé àsìkò láti ṣiṣẹ́ kí ògo náà fi farahàn nìyẹn bẹ́ẹ̀ bá rọ́mọ kan tó wà láàárín ọjọ́ orí twenty five years old títí wọ thirty thirty five tó ń kànlẹ̀kùn forty tí ò bá ṣe tó yẹ kó ṣe lásìkò yìí ẹ tètè ṣíà fídíò yìí ṣe kó lè mọ̀ wípé àsìkò láti ṣiṣẹ́ kárakára lélẹ́yìí àmọ́ ṣá o iṣẹ́ kọ́ lówó àmọ́ síbẹ̀síbẹ̀ hmm, ó yẹ ká kọ́ ìṣe ìrà tó ń kó oúnjẹ ìpamọ́ lásìkò ẹ̀rùn torí tójò bá dé kò ní lè jáde mọ́ àfikún ṣèfàjẹ́ ni nígbà tójò bá ń rọ̀ inú sà làwọn èèrà máa ń wà nínú olẹ̀ wọ́n ti ṣiṣẹ́ pamọ́ ni nítorí bẹ́ẹ̀ ńkọ́ àsìkò yìí jẹ́ àsìkò tó gbẹgẹ́ púpọ̀ téèyàn sì gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ láti wo pé báwo ni mo ṣe ń ṣiṣẹ́ yẹn gan-an ṣé mò ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ mi ni àbí mo ṣáà ń lo agbára àti egungun torí pé ta ló yẹ kó lálẹ́ jù bó bá ṣe pé iṣẹ́ lówó ni àwọn mọ́là tí ń lagi kiri tàbáwọn tí ń gbẹ́ gọ́tà àgbẹ́sálángàrun ló yẹ kí wọ́n lọ́lá jù láyé àmọ́ ṣá nínú pípinnu láti mú iṣẹ́ ṣe ronú iṣẹ́ tí yóò mú kí àmì ó wà ìyẹn ni pé ohun tó ṣe tí ó fàmì hàn nínú ayé àwọn tó yí ká àti nínú ayé rẹ gbogbo nǹkan tó o fẹ́ ṣe tí yóò fàmì hàn nínú ìlú tí yóò ṣàǹfààní tó yàtọ̀ fún àwùjọ rẹ ìyẹn ni kì í ṣiṣẹ́ lásán bó bá jẹ́ wípé àwòrán ló mọ̀ ẹ́ yà wò báwo ló ṣe yàwòrán yìí láti fi tún àwùjọ ṣe tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ló mọ̀ ọ́ sọ báwo ló ṣe sọ̀rọ̀ yìí láti fi tún àwùjọ ṣe tó bá jẹ́ pé ewé àtegbò ló mọ̀ ọ́ lò báwo ló ṣe lò láti fi tún àwùjọ ṣe tó bá jẹ́ pé eré ló mọ̀ ọ́n sá báwo ló ṣe lò láti fi gbé àwùjọ rẹ ga gbé ilẹ̀ Yorùbá lárugẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó bá jẹ́ ìmọ̀ ẹ̀rọ ló mọ̀ láti fi yanjú ìṣòro tí ń bẹ láyìíká rẹ láwùjọ rẹ ìyẹn gan-an ńlá ń pè níṣẹ́ tí yóò jẹ́ kí ọ̀la rẹ ó nítumọ̀ ẹ wá wò ó at forty bí èèyàn bá pọ́ ọmọ ogójì ọdún man is a camel kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ́ bó o bá ti pé ọmọ ogójì ọdún tó yá ìwọ náà wọ̀ tún wò sí wẹ̀yìn rẹ wò bójú wo wájú kí lo rí ẹrù lọ́tún ló sì ní ẹrù iṣẹ́ ń bẹ lọ́rùn ẹ gẹ́gẹ́ bí ẹ̀dá tó o bá ti pọ́ ọmọ ogójì ọdún ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọrùn ẹ náà wà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrù iṣẹ́ ló láti parí ìjà lọ́tún láti parí ìjà lóṣè kì í ṣèyẹn nìkan bùkátà máa pọ̀ fún àwọn tó gbọ́dọ̀ mójútó máa pọ̀ mítìnì àdúgbò àwọn mítìnì ìlú ojúṣe láti ṣe nínú ẹbí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ohun tí èèyàn ti ń ṣe lásìkò ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò náà àsìkò tí ó wà bẹ̀rẹ̀ sí wúlò jùlọ fún àwùjọ nìyẹn àti fáwọn tó yí ká àti fún ayé ara ẹ̀ àmọ́ bí èèyàn bá ti ṣì lọ́wọ́ ẹ̀yìn ó ṣeé ṣe kó mú àkóbá wá ní sáà àsìkò yìí tí a sọ pé ẹ̀dá ti di kẹ́tẹ́kẹ́tẹ́ at forty nígbà tí èèyàn bá fi máa pé ogójì ọdún nígbésí ayé sókè hmm, èèyàn ti di kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀dá ti di kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹ́ láàrin àsìkò yẹn ìwọ náà wẹrù iṣẹ́ tó wà lọ́rùn ẹ lọ́tún lọ́sì yìí àwọn èèyàn tó ń retí láti gba ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ bí èèyàn bá ti wá pé àádọ́ta ọdún ìyẹn fifty years at fifty hmm. man is a serpent ejò ejò ní ẹ tó o bá ti pọ́ ọmọ àádọ́ta ọdún pàápàá jùlọ bí ipò nǹkan nínú ayé kò bá rẹ̀rìn sí ọ bí ayé bá koro mọ́ọ̀yàn á bó bá fi máa wọ ọmọ àádọ́ta ọdún yóò máa kanra kiri ni ayé ò ní lè mọ́ wa ayé ò ní koro mọ́ wa torí ẹ̀ ń kọ́ nǹkan kan wà tí mo fẹ́ sọ fún yín nípa àwọn tó bá wà ní ìpele yìí bóyá látàrí pé wọ́n kùnà láàrin àwọn ọdún tí wọ́n ti lò kọjá sẹ́yìn tàbí ipò ayé ló yí bìrì tó sọ wọ́n dà bẹ́ẹ̀ bóyá àṣìṣe kan tàbí ipò nǹkan kan lọ bẹ́ẹ̀ ó lè fà á kí nǹkan ó mọ́ rọgbọ fún wọn bóyá ẹni tó yẹ kó rọmọ bí ó mà ṣe o tí kò rọmọ bí títí di àsìkò yìí ẹni tó yẹ kó láya tàbí kó lọ́kọ tí kò ní títí di àsìkò yẹn bóyá nítorí àwọn ìdí kan bóyá nítorí ogun ìdílé bóyá nítorí ogun àfọwọ́fà bóyá nítorí ogun sátánì tàbáwọn nǹkan míì ẹni tó yẹ kó lówó lọ́wọ́ àmọ́ tí kò fọwọ́ ba owó rí láti fi ṣe nǹkan rere kankan títí di àsìkò yìí ó ṣeé ṣe kó máa kanra kiri o torí bẹ́ẹ̀ nǹkan a ò ní wá mọ̀ ẹni tó fòwúrọ̀ ṣeré àtẹni tí ipò nǹkan yí fún bó o bá ti rí ẹni tó wà nírú àwọn ipò yìí láàádọ́ta ọdún sókè. So máa ṣọ́ra rẹ pẹ̀lú wọn o má fi wọ́n ṣẹlẹ́yà má fi ohun tí ó dùn wọ́n gàn wọ́n má fi po wọn gàn wọ́n má fi wọ́n ṣe yẹ̀yẹ́ máa ṣọ́ra fúnrú wọn máa rántí pé ẹni tí kòkó ẹ̀ bá yè irú wọn ló mọ̀ ọ́ lọ àti pé bóyá o kéré tàbó wà nípò kan kàǹkà tàbó tiẹ̀ ti dàgbà díẹ̀ lọ́jọ́ orí máa rántí pé agbára rẹ kọ́ ọgbọ́n rẹ kọ́ òye tiẹ̀ kọ́ o máa ro tiwọn mọ́ tiẹ̀ o sì tún máa rántí pé ẹni tí ò lè fún wàrà nígbà míì wọ́n á ní adẹ́tẹ̀ ò lè fún wàrà sẹ́ ṣùgbọ́n ó lè dá wàrà nù bẹ́yìn bá bọ́ bẹ́yìn òróró tá a gbé sórí pẹpẹ bá bọ́ fọ́ kò lè dodidi bókun bá já bá a bá so ó a máa ní kókó ọmọ aráyé ò ní fọwọ́ kàn bu omi kò ní fọwọ́ kòǹgò rẹ kò ní bòràwọ̀ mi mọ́lẹ̀ n ò ní bòràwọ̀ tiẹ̀ náà mọ́lẹ̀ ọmọ aráyé ò ní fi nǹkan ṣe ọ́ ìwọ ló mọ̀ ṣe nǹkan rí ọmọ aráyé ò ní fi nǹkan ṣe mí èmi ní mọ̀ ṣe nǹkan rí at sixty bí èèyàn bá ti wá pé ọmọ ọgọ́ta ọdún láyé sókè péńbé láàrin àsìkò yẹn ajá ni ọ́ at sixty man is a dog ṣó ṣe é rí wípé o lájà ńlé tó o bá délé ṣó o máa ń ṣàkíyèsí ajá ẹ bóyá o sì lájà ńlé ṣó o rájá rí tó o bá rájá ṣó o máa ń ṣàkíyèsí àbùdá kan wà tí ajá ní ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá rájá bí ó ṣe ya wọ́n síta rèé tí ò wá máa mí hẹlẹhẹlẹ ṣé ẹ máa ń ṣàkíyèsí wípé ní gbogbo ìgbà lajá máa ń ṣe ṣe ló mí hẹlẹhẹlẹ kí ló fà á ni pé ó ti sá àwọn eré kan káàkiri àsìkò yẹn yóò wá dùbúlẹ̀ yóò máa mẹ ẹlẹẹlẹ bó wà lórí ìnàró pàápàá a máa mẹ ẹlẹẹlẹ nígbà tó o bá fi pé ọmọ ọgọ́ta ọdún gbogbo agbára tó o ti ní lọ́mọ ogún ọdún èyí tó o ní dọ́mọ ogójì ọdún tó o ní di ọmọ àádọ́ta ọdún ìyẹn fifty years àwọn agbára náà wá ti máa sọnù ó ti máa máa lọ àwọn tó o bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá rẹ lásìkò yìí torí ẹ̀ ń kọ́ at sixty lọ́gọ́ta ọdún ajá ni ẹ́ o hẹlẹhẹlẹ lókùn tó mọ̀ mí kò lè ságbára tààrà mọ́ àwọn dádì ìtẹ́yìnsọ́ ah dádì léńgbà kan á ah, àwọn àgbàgbẹ̀rẹ́ wọ́n tiẹ̀ ti ń rọ̀ ní ìsìn yìí torí wípé wọ́n ti ń sọ agbára àtijọ́ nù ni wọ́n ti ń sọ agbára àtijọ́ nù wọ́n á máa dẹ̀ díẹ̀díẹ̀ òkè tó lè gùn nígbà kan ò lè gùn mọ́ àwọn iṣẹ́ àṣekára kan tó lè ṣe nígbà kan ò ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ tó o bá wá kùnà láti ṣe lásìkò tó yẹ kó o ṣe lọ́mọ ọgọ́ta ọdún tó o wá ń fagídí ṣe é ó wàá mọ̀ pé ha àbámọ̀ àbámọ̀ ṣe é sì mọ̀ pé àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ẹlòmíì pàápàá tí ò ṣọ̀lẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n tí ipò ìlú tàbí ipò ayé mú kóró dàbí ẹni pé ọ̀lẹ ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bá wọ ẹ̀yìn wò omi á fẹ́ máa bọ́ lójú ẹ̀ torí pé a máa wò pé á ah! ká ní nígbà kan ni òun òun lè ṣiṣẹ́ mẹ́ta pọ̀ òun lè ṣiṣẹ́ láàárọ̀ kó o ṣiṣẹ́ lọ́sàn-án kan tún ní díùtì kan bẹ lálẹ́ kó o sọ fún ya káwọn ó ṣe àmọ́ lásìkò yìí tán kò ní lè ṣe agbára láti ṣe é mọ́ nítorí pé àgbà ti ń dé at sixty man is a dog lọ́mọ ọgọ́ta ọdún ajá ni ẹ́ hẹlẹ hẹlẹ ló kù tí wàá máa mí hmm, bí èèyàn bá wá tó ọmọ àádọ́rin ọdún kọ́ at seventy man is an ape ó ti di ìnàkí ó ti di ìnàkí bó bá ti tó ọmọ àádọ́rin ọdún nítorí pé ò ní lè ṣiṣẹ́ kankan mọ́ kí wọ́n ṣe torí pé ò ní lè ṣiṣẹ́ tààrà mọ́ ṣùgbọ́n torí pé gbogbo ẹwà tó ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣe é rántí pé mo sọ pé ọ̀kín lọ lọ́jà ẹyẹ wípé lọ́mọ ogún ọdún sókè ẹwà èèyàn máa ń buyọ̀ gan-an ni bó bá jóbìnrin ni gbogbo ohun tó yẹ kó ní ni yóò ní lásìkò náà ìdàgbàsókè adébágbá àyà ìdàgbàsókè adébá ìbàdí gbogbo rẹ̀ á rí rètérètè á sì máa wù ni gbogbo ohun tó ní lọ́mọ ogún ọdún tó bẹ̀rẹ̀ sí rẹwà òun nígbà tí ó bá fi wọ ọmọ àádọ́rin ọdún seventy years gbogbo ẹ̀ ó sì máa rẹ̀ dànù bí òdòdó tó yọ lówùúrọ̀ tó jẹ́ pé nígbà tó dọwọ́ alẹ́ ó ti ṣe kínni ó ti soríkọ́ bẹ́ẹ̀ náà ní gbogbo ẹwà ẹwà àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ á bẹ̀rẹ̀ sí dèyí tí ń ṣí lọ nílé ẹni torí bẹ́ẹ̀ ń kọ́ gbogbo sàásìkò yìí ẹ jẹ́ ká fi sọ́kàn jálẹ̀ ọdún 2024 nínú ìrìnkìrìndò ayé rẹ máa rántí àwọn ọ̀rọ̀ tí mo sọ nínú ètò yìí ṣùgbọ́n kò tán síbẹ̀ o ó lóríṣìí èèyàn tí ń bẹ nínú ayé tó sì yẹ ká sọ̀rọ̀ lé lórí oríṣi àwọn èèyàn wo ló wà nínú ayé àwọn tí wọ́n ráyé wa àwọn tó sìn wọ́n wáyé àwọn tó gbọ́ pé wọ́n ń rè oríṣi èèyàn mẹ́ta yìí ló wá sílé ayé ẹni tó ráyé wá ẹni tó sìn wọ́n wáyé ẹni gbọ́ pé wọ́n ń rè ṣé kò yẹ kó o mọ̀ ọ́ àwọn wo gan-an ló ráyé wá tí wọ́n wá sáyé àwọn wo gan-an ni wọ́n sìn wọ́n wálé ayé àwọn wo ni wọ́n gbọ́ pé wọ́n ń rè táwọn náà kàn ṣáà wá ṣá èèyàn mẹ́ta yìí a ó sọ̀rọ̀ lé lórí lórí ètò yìí ṣùgbọ́n o ṣáájú àsìkò yẹn mo fẹ́ fi tó yín létí pé nígbà tí yóò bá fi di ìwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ ètò kan máa wá níbi tí àwọn tó mọ̀ nípa ìràwọ̀ wíwò wíwojú ọjọ́ àti àwọn tí ó jẹ́ wípé wọn a máa wo àtẹ́lẹwọ́ ẹni láti sọ bọ́jọ́ iwájú ó ti rí tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa kí làwọn àkóónú nínú ẹ̀mí kí làwọn àkóónú ọdún 2024 àti pé kí ni káwọn èèyàn mọ̀ pẹ̀lú ọjọ́ ìbí wọn ọmọ tán bí ní January tí wọ́n bí ní February tí wọ́n bí ní March tí wọ́n bí ní April May June july august september october november december pẹ̀lú ọjọ́ ìbí rẹ kí làwọn nǹkan tó yẹ kó o mọ̀ nípa ayé rẹ àti ara rẹ kí làwọn nǹkan tó yẹ kó o dì mú nípa ìṣesí ìhùwàsí irú aṣọ wo ló yẹ kó o máa wọ̀ irú oúnjẹ wo gan ló yẹ kó o tẹra mọ́ láti máa jẹ irú ìmúra wo ló yẹ kó o máa mú irú ilé wo ló yẹ kó o máa gbé aṣọ wo ló yẹ ọ́ láwọn ọjọ́ kọ̀ọ̀kan kí ni irú iṣẹ́ tó yẹ kó o ṣe àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé o ti ń ṣàwọn àṣìṣe kan irú àtúnṣe wo ló yẹ kó o ṣe pẹ̀lú irú oṣù tó jẹ́ irú èèyàn wo ló yẹ kó o fẹ́ pẹ̀lú irú oṣù tó jẹ́ irú àwọn nǹkan wo ló yẹ kí o máa sún mọ́ irú àwọn nǹkan wo ló yẹ kó o máa sá fún kí ló ṣe é ṣe kó ti máa ṣàkóbá fún ayé rẹ látìgbà pípẹ́ wá tó fura lóòótọ́ ó lè rò pé ń dán ṣùgbọ́n kí làwọn àkóbá tí àwọn nǹkan yẹn máa ń fà pẹ̀lú irú ọmọ oṣù tó jẹ́ pabambarì ni pé kí lọ́dún 2024 kó sínú lóṣù kọ̀ọ̀kan kí làwọn nǹkan tó yẹ kí gbogbo adúláwọ̀ mọ̀ lọ́dún 2024 2024 kí ni ká máa retí ìsọ̀rí èèyàn mẹ́ta tó wá sáyé bí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀ òjàre o ṣe rí ìsọ̀rí àwọn tí wọ́n ráyé wá wọn ò tó nǹkan ṣùgbọ́n ní nǹkan tá a fi máa ń mọ̀ wọ́n kódà bí wọ́n bá jọmọdé ó ní nǹkan máa wọ́n àbúrò àkọ́kọ́ tẹ́fọ̀n wọn ni pé ìsọ̀rí àwọn tó ráyé wá yẹn kò sí nǹkan míì tí wọ́n máa ń kọ́kọ́ lé tí wọ́n sì máa ń lé ní gbogbo ìgbà láyé wọn tó ṣe pàtàkì sí wọn jù láyé òun ni ìmọ̀ àwọn ni wọ́n máa ń fojoojúmọ́ lé ìmọ̀ kiri gbogbo owó wọn ìwé ni wọ́n máa ń fi rà bí wọ́n bá ń gbọ́ wípé lápá abìkan àwọn lè rí ẹ̀kọ́ kan kọ́ níbẹ̀ àwọn lẹ́ ò kọ́kọ́ rí ń bẹ̀ bí wọ́n bá gbọ́ wípé àwọn ètò kan wà tó máa ń kọ́ni lọ́gbọ́n ìyẹn làwọn á máa fojoojúmọ́ ayé wọn wá kiri bí wọ́n bá rí onímọ̀ kan kíá ni wọ́n á ti nífẹ̀ẹ́ sí i wọ́n á sì máa lé onímọ̀ náà kiri nítorí pé wọ́n fẹ́ gba nǹkan kan látọ̀dọ̀ onítọ̀hún ìmọ̀ ni wọ́n fẹ́ gbà ìmọ̀ yìí ni wọ́n ń lò tí ń di ọgbọ́n torí wọ́n ń fi òye kún ìmọ̀ ìyẹn wá ń di ọgbọ́n fún wọn nígbà tí wọ́n bá ṣàmúlò ẹ̀ tán. yàtọ̀ síyẹn àwọn ní tiwọn wọ́n nífẹ̀ẹ́ púpọ̀ láti máa ṣèwádìí ara iṣẹ́ ìmọ̀ náà ni. àbùdá míì tí wọ́n ní ni pé ipá ayé kì í ká wọn bí ìjì ayé bá ṣe bí ẹni fẹ́ gbé wọn bó bá gbé wọn lọ sà wọn a sì tún dúró bó bá mì wọ́n jìgìjìgì bí wọ́n bó bá kù díẹ̀ kí wọ́n ṣubú wọn a sì tún dúró. ìkẹta ni pé àkàndá ẹ̀dá ni wọ́n máa ń jẹ́ láwọn tí wọ́n ráyé wa. àbùdá kẹrin ni pé wọn kì í sìnrú fún èèyàn orí ni wọ́n máa ń jẹ́ láàyè ara wọn. kódà bí wọ́n bá ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba síbẹ̀síbẹ̀ orí ni wọ́n á jẹ́ ṣe mọ̀ pé ẹni bá ń ṣiṣẹ́ fọba bí ẹrú ọba ló jẹ́ àbí wọ́n á ti ẹ̀mọ́ ní civil servant ṣùgbọ́n síbẹ̀ nípò táwọn bá máa wà orí ni wọ́n á jẹ́ àbùdá mi ni wípé wọn kì í kú bọ̀rọ̀ wọ́n rọ́kú kò sí bí nǹkan ń ṣe lè le tó wọn á yí jẹ wọn ò ní kú àfìgbà tí wọ́n bá mú ìlérí ohun tí wọ́n wá sáyé tí wọ́n bá mú un tí wọ́n ní àwọn tí yóò sìn wọ́n láwọn tó sìn wọ́n wáyé ẹni tó sìn wọ́n wáyé gbọ́dọ̀ ṣiṣẹ́ kí wọn ó tó lọ abájọ tó fi jẹ́ wípé àwọn kan tá a lè tọ́ka fún lára àwọn tí wọ́n dìídì wáyé yìí tá a lè sọ pé wọ́n ráyé wá ńgbẹ́ ẹ bá wò wọ́n lọ́tún lọ́sẹ̀ wọ́n á dépò kankanka tán kí wọn ó tó kú ẹ̀bi wọn kọ́ orí àmúwáyé wọn ni irú wọn ni wọ́n di gómìnà kí wọn ó tó lọ wọn ò bá kú sórí ipò tàbí kí wọ́n parí ipò ọ̀hún bákan náà kò dìgbà tí èèyàn bá di gómìnà kó tó dẹni tó ráyé wa o ó lè jẹ́ni tí ń tata lọ́jà kó ráyé wa kí làwọn nǹkan ọ̀hún tá a fi mẹ́ni tó ráyé wa àlàyé tó kún nípa ẹ̀ ó ń bọ̀ nínú ètò míì tá a ṣe láìpẹ́ àwọn wo gan ló sì wọ́n wá àwọn èèyàn tó sì wọ́n wá àbùdá tiwọn ni pé kí wọ́n ṣàwáyé láti wá sin ẹnìkan àwọn yẹn wọ́n ní àbùdá tó fara pẹ́ tẹni tó ráyé wá ẹni tó ráyé wá gangan tó dìídì wáyé ṣùgbọ́n àwọn míì wà tó jẹ́ wípé wọ́n sìn wọ́n wáyé ni àwọn kì í lé ipò orí wọn kì í sáré káwọn dókè wọn kì í sì lé ipò aṣíwájú gbogbo èrò ọkàn tiwọn ni pé kí wọ́n sàárẹ̀ nìkan sìn bẹ́ni tí wọ́n bá wá sìn wáyé bó bá ṣe tó ni yóò pinnu ibi táwọn náà ó dé láyé bí ẹni tí wọ́n ṣẹ̀ wáyé bó bá ṣe gàǹgà góńgó tó tàbí bó bá ṣe rẹlẹ̀ tó ni yóò pinnu bí ipò táwọn náà wà ó ṣe ga tó tàbí yóò rẹlẹ̀ tó gbogbo ìpinnu ayé wọn àbùdá wọn ni pé láti ṣáà wá sin ẹnìkan àpẹẹrẹ àwọn yìí ni wọ́n máa dúró ń dúró pé bàbá ẹ tẹ̀mí mọ́lẹ̀ ẹ kọjá sànsà ọ̀rá ìsà bàbá o àwọn ni wọ́n ráyé àwọn ni wọ́n sìn wọ́n wáyé àwọn tí wọ́n sìn wáyé ń wọn kì í kọ̀ láti gba ikú ẹni tí wọ́n bá sìn wáyé kú wọn kì í kọ̀ láti gba ikú ẹni tó bá sìn wáyé kú wọn kì í wọn kì í sì kọ̀ láti jẹ ìyà ẹni tí wọ́n sìn wáyé wọ́n ń ṣetán láti ṣe gbogbo nǹkan nítorí ẹni tí wọ́n sìn wáyé ó kì í dúá bíi búrẹ́dì agége ó kọjá ibi tí mo sọ dé nínú ètò tó ń bọ̀ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé five percent ìdá márùn-ún nínú ọgọ́rùn-ún làwọn tó gbó tó ráyé wá fifteen percent <laughs> làwọn tó sì wọ́n wáyé àwọn àlàyé ọ̀rọ̀ rẹpẹtẹ ń bọ̀ lórí gbogbo àwọn àlàyé wọ̀nyí nínú ètò tó ń bọ̀ ìgbà yẹn gan ni ó yẹ dáadáa ẹ wá dákun o gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbádùn ìkànnì Yorùbá Gidi àti Ọlákúnlé Fásùgbà gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ń wò wípé ó wù yẹn ká fi kún àwọn ètò wa lọ́dún tuntun ẹ jọ̀ọ́ ẹ bá wa drop ẹ̀ sí comment kí làwọn nǹkan tó gbádùn mọ́ yín jùlọ nínú àwọn ètò wa tá à ń ṣe lọ́dún tó kọjá tí yóò wù yín ká túbọ̀ ṣe dáadáa ká tẹra mọ́ lọ́dún 2024 mo rọ̀ yín láti fi comment sí comment section bẹ́ẹ̀ lẹ́ lè kàn sí mi tààràtà lórí fóònù nọ́mbà tá a máa ń fi síta yẹn kí làwọn nǹkan tí ẹ ò fẹ́ ká máa ṣe mọ́ tó jẹ́ pé bóyá ẹ máa ń ṣàkíyèsí tá a máa ń ṣe níkànnì wa tẹ́ fẹ́ ká dáwọ́ ẹ̀ dúró tàbí tẹ́ ẹ fẹ́ ká mú àyípadà bá ẹ lẹ́sọ̀ọ́ láti fi kọ́mẹ̀ntì yín sínú comment section báwo gan nìkan yìí nìyí ṣe rí lára yín ó dùn mọ́ yín ni ó máa ń tẹ̀yìn lọ́rùn ni tàbí ó ń kù díẹ̀ káàtó lápá ọ̀dọ̀ tiyín lápá láwọn ọ̀nà kan ẹ jẹ́ ká mọ̀ ẹ má kọ̀ láti fi sínú comment section èmi ni mo fẹ́ gbọ́ láti fi mú àyípadà tí ó mú ìtẹ̀síwájú dé bá ìkànnì Yorùbá Gidi TV ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ti ń retí àwọn ètò tó dùn tó dùn tó sì mọ́gbọ́n dání lọ́dún 2024 ọdún yìí ayé èmi àti yín ọdún yìí máa kún wa lé gan-an ni ọdún yìí amẹ́rin pẹ̀kẹ́ èmi àti ẹ ògo wa ò sì ní í wọmi o àwọn ọdẹ tí wọn kì í dẹ ìsà òkété tí wọn kì í pẹ́tù pọ̀yà tí wọn kì í mólè tó jẹ́ pé ògo àti ìràwọ̀ ẹ̀dá ni wọ́n máa pa wọn ò ní mọ̀nà ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni yóò rí àṣẹ ọlákúnlé fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ìkànnì yorùbá gidi tv lẹ́ńwò níbi agbémúrágbàtà arágbámúrágbàtà àràgbàmúgbà àgbánú ọgbà ẹgbà tá à ń fi fún gba àgbàlagbà tí ń bẹ́ ń digi ìgbàkígbà àgbàlagbà ó lè mọ́ mú gba àgbájẹ́nu ọgbà ẹgbà ní ìgbà ìgbà ń ta gbangba torí ta gbangba là ń ta gbangba tagbára tagbára sí làgbàrá fagbáragbára rẹ̀ ìgbà tá lágbára ìta gbangba làbẹ́wé ajílẹ̀ ti pé ẹ ṣáà máa dúró tì wá gbágbágbá níkànnì Yorùbá Gidi TV ní gbogbo ìgbà ẹ ṣeun o. Ah, md ti clearing freighter logistics iṣẹ́ wọn dára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 nígbàkigbà ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.